àwòrán karùnlélọ́gbọ̀n ikú nínú àwòrán yìí a rí àwọn ènìyàn tí ó ń sin àwọn òkú tí ó ti kú gẹ́gẹ́ bí àṣà àti ìṣẹ̀ǹdálẹ̀ ilẹ̀ wọn ní ọjọ́ kan gbogbo wa ni yóò kú ṣùgbọ́n kí ni yóò ṣẹlẹ̀ nígbà náà ọ̀rọ̀ Ọlọ́run ti ṣe Bíbélì ó sọ fún wa pé nígbà tí onígbàgbọ́ kan bá kú ẹ̀mí rẹ̀ yóò tọ́ Jésù Olúwa lọ ní ọ̀run rere. Àwọn ará àti ọ̀rẹ́ ẹni tí ó kú tí ó wà nínú àwòrán yìí ọkàn wọn bàjẹ́ nítòótọ́ ṣùgbọ́n ìbànújẹ́ kò borí ọkàn wọn a kò ní láti bẹ̀rù ikú Ọlọ́run fẹ́ràn wa ó sì ti gbà wá là lọ́wọ́ ẹ̀ṣẹ̀ àti ikú àìnípẹ̀kun àwọn aláìgbàgbọ́ kò ní ìrètí ìyè àìnípẹ̀kun tí a ní yìí lẹ́yìn ikú pẹ̀lú Ọlọ́run bíbélì mímọ́ sọ pé ẹ̀mí wọn yóò lọ sí ibi ìyà àìlópin níbo ni ìwọ ń lọ lẹ́yìn ikú.